تعزك بأبي لله واتبع لهداه ولا أتك بدعيا لعلك تفلح ودن بكتاب الله والسنن التي أتت يا رسول الله تنجو وتربه وقل غير مخلوق كلام مليكنا بذلك دان لأتك يا وأفصه بذلك دعنا لأتك يا هو أفصه الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه ومن والاه وبعد أقني فمولون سبحانه وتعالى عليكم الكلام فمع نبي صلى الله عليه وآله وسلم àwọn ará ilé àwọn sọ̀háàbà àti gbogbo ẹni yóò tó bá fi ṣèṣì rẹ̀ jọ ti ànábì sallallahu alayhi wa alihi wa sallam títí di ọjọ́ gbẹ̀ndẹ̀ alqiyama síwájú a kí gbogbo ẹ̀yin yẹn wá nílé ẹ̀yin oníbèrè ẹ̀yin onímọ̀ràn yẹn alákìyèsí bákan náà ni pé àwa tí a ń ṣe ìkúnlọ́ fún ètò yín ètò àlèhúdà tó fi ń gorí afẹ́fẹ́ ní gbogbo àwọn àkókò tí ó ń lò látìgbà tí ó ti bẹ̀rẹ̀ abẹ́lọ́run nínú àánú rẹ̀ ọba tó ní ẹ̀san lọ́dọ̀ kọ́mọ́sálá ìbánisẹ̀ yín lẹ́san olóore lórí rẹ̀ náà la fi ń sọ fún yín pé jazakumullahu khairan ọlọ́run bá ní dúpẹ́ fún yín o ọlọ́run sì bá ní san yín ní ẹ̀san olóore lẹ́yìn eléyìí a kí gbogbo àwọn onímọ̀ tí wọ́n jẹ́ àwọn àfáà wa tí wọ́n ń bẹ nílé tí à ń fi ìmọ̀ ṣàǹfààní láti ara wọn lẹ́yìn rẹ̀ a kí àwọn tí wọ́n bí ẹnì kọ̀ọ̀kan wá sílé ayé ọlọ́run ẹni tí ń bá ń bẹ láyé inú wọn ìkẹta ayé ọlọ́run mọ́ fi dùn wọ́n àwọn tí wọ́n bá ti bọ́ sí àlìkìyàmọ̀ ọlọ́run dákun mọ́ fi ìkí àlìkìyàmọ̀ du ẹnì kọ̀ọ̀kan wọn kọ́lọ́run kọ́ wá sí àwa náà ní ọmọ àrídùnnú kó sì ṣe wá ní ìkùnà ẹrí fún àwọn òbí lọ́jọ́ ògbéǹde àlìkìyàmọ̀ ṣe àwọn ọmọ náà ní kò ní àrífẹ́ni kọ̀ọ̀kan wa ọ̀sẹ̀ wọn ní àrítútù ojú wa wọ́n jẹ́ wọ́n jẹ́ àríbànújẹ́ kí ọlọ́run kí ọba ní san wá ní ẹ̀sùn olóore gbogbo ẹ̀yin ìyẹn wa tí ẹ̀ ń fọwọ́ tẹ́ ń sọwọ́ sí wa gbogbo iná ní arí ọwọ́ yín ọlọ́run èyí bọ́lọ́run ṣòwò gẹ́gẹ́ bá a sọ síwájú kó wá pàdánù tí àníyàn rẹ bá ti dúró déédéé ọlọ́run ní jẹ́ pàdánù ẹ̀sìn iṣẹ́ olóore yín lẹ́yìn wá àgbà náà pẹ̀lú ògo ọlọ́run ní òní ní aago méjì àbọ̀ ní ìkànnì tí a wà yìí ká máa pàdé ìkan lára àwọn onímọ̀ wa àwọn náà ni Sheikh Ismail láti ìlú sini Kwara State lọ́hùn láàrin aago méjì àbọ̀ sí aago mẹ́ta wọ́n mọ̀ bẹ pẹ̀lú wa ní orí ètò lẹ́nìí tí à ń sọ̀rọ̀ yìí ní ìkànnì yìí náà pẹ̀lú àrùn ọlọ́run fún gbogbo ẹ̀yẹ wa nílé tí ẹ̀ ń gbọ́ wa àti gbogbo tí a wà tó bá tún wá di ọ̀la ńlá mọ̀ pàdé Sheikh wa kan Sheikh Ọmọdé Yunus Akórèdé láti ìpínlẹ̀ Ògùn àmọ́ pàdé àwọn náà ní aago méjì àbọ̀ sí aago mẹ́ta ní ọ̀la pẹ̀lú ògo Ọlọ́run ìyáwó ni láì tàn án la kámọ̀sí àwọn information yìí gbọ́ ní ẹ̀ní Sheikh Ismail láti ìlú Osí ní Kwara State láago méjì àbọ̀ sí aago mẹ́ta àmọ́ pàdé wọn níkànnì yìí tí wọ́n mọ̀ gbé wa rìn lórí àkòrí ọ̀rọ̀ kan tó pàtàkì nínú ìgbésí ayé wa lẹ́yìn wàá gbà náà ní ọjọ́ ti ọ̀la tí ṣe ọ̀la yamọ ńlá àmọ́ pàdé Sheikh Komadini Yunus Akorede àwọn láti ìpínlẹ̀ Ògùn láàrin aago méjì àbọ̀ sí aago mẹ́ta ní títí wọn náà bákan náà ni pé ẹ̀yin yẹn wá nílé ẹ̀dẹ́kùn ẹ mọ́ bínú a kí yín gan ẹ sì kú ìfaradà torí pé èèyàn ò lè pé tán èèyàn ò lè dá tán ṣùgbọ́n àmọ́ gbìyànjú náà ni gbogbo àwa tí a bá bá wa sàlùkáwà ní pé a ní ẹ̀bùn lọ́dọ̀ wa a rọ̀ wá nítorí Ọlọ́run ẹ dákun lọ́jọ́ tá a sọ̀rọ̀ pa lẹ́bùn lọ́dọ̀ wa yẹn mọ́ make sure pé ẹ pè wá ń jọ yẹn ẹ sì wá gbà torí kó gbogbo àwọn kẹta fẹ́ fún yìí wàláhì àwọn èèyàn bùkátà rẹ̀ tó pọ̀ láàrin ìlú gan so àwọn kẹ́dẹ̀ ní wọn tí wàá gba nǹkan wọn dè níyì so àwọn kan náà ti kó isu muslim fún wa lẹ́nì mẹ́ẹ̀ẹ́dógún ó di mọ́ méjìlélógójì méjìlélógún tí ń bẹ lọ́wọ́ wa báyìí so ẹ̀rọ ọlọ́run kan náà àwọn náà ti gba àlùkùránì tiwọn láti ìlú sẹ́yìn wọn ti gba àlùkùránì wọn ní àárọ̀ yìí so àárọ̀ wa ìgbà tá a bá sọ fún wa pé ẹ̀bùn wa ń bẹ lọ́dọ̀ wa ká dákun nọ́mbà wa yẹn náà ni ká tètè pé ká sì wáá gba ìbùkún kúrò lọ́wọ́ wa bíbẹ̀ ẹ̀kọ́ sí àwọn tí wọ́n ní bùkátà sí nǹkan yẹn tí nọ́mbà tí wọn ò sì ráyè wọlé tí wọ́n wá padà pè wá lẹ́yìn ètò tí wọ́n bá padà pè wá àwọn lápadà mọ kó àmọ̀ fún láwọn nǹkan yẹn torí pé àwọn tí wọ́n ra àwọn nǹkan yìí wọ́n fẹ́ tara rẹ̀ gbaládá ni nínú oṣù bàǹtàbàǹtà yìí so kò wá ní da kọjá pé àwa láàmú du àwọn ọmọ ìyá wa mùsùlùmí ńlá dá yẹn nǹkan yà wò ló à ń kó wọn kalẹ̀ náà ní tó ń kálukú náà ní tiẹ̀ so kọ́lọ́ mọ́sálá ìsìn wa ní ẹ̀sán olóore ẹ kú fẹ́ sì mọ́ nífẹ̀ẹ́ nìkọ̀ọ̀kan wa náà bẹ́ẹ̀ni láì subhanahu wa ta'ala àkókò wa tí a máa bá látọjọ́ tẹta òun náà ni a pè ní alimusawaro àbí ká pè ní asúrọ̀ méjèèjì la pè lọ́jọ́ ìjẹta àti wàá sọ̀rọ̀ níbi abala kejì lánàá bẹ́ẹ̀ni láì subhanahu a tún kọ̀ntínú lẹ́nì nípa pé àpẹẹrẹ gbígbàmọ̀ràn yìí látara ànábì sallallahu alaihi wasallam àti mú kan wá lánàá ta ní ìyá wa ọ̀kan náà àwọn ìyá wa tí wọ́n sọ fún àdéṣọ́sà nígbà tó di pé wọ́n ń lọ gbà wọn wá di pé wọn débi kan tí wọn dúró ìyáńlá wa yìí ànábì wa fún wọn wọn á fún ànábì nímọ̀ rẹ̀ pé ẹ bọ́ síta ó ṣe ọlọ́run ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí yóò ti yé wa àmọ́ báyà lè ṣe é níbẹ̀rẹ̀ mi ò já pé ká tì í sí wa sọ pé ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ní kété tí wọ́n déta tí wọ́n ṣe nǹkan yìí lẹ́sẹ̀ kẹ́nẹ́ làwọn sàbẹ̀ náà bẹ̀rẹ̀ sí jàgùdù sí pé ah, èmi náà ṣe èmi náà ṣe èmi náà ṣe gẹ́gẹ́ bí a ṣe mú wa a tún wá tẹ̀síwájú lábalẹ̀ eléyìí náà eléyìí ọmọ jẹ́ bíi phase rẹ̀ kọ́lọ́n kó ṣe nírọ̀rùn bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتاهيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله أما بعد أقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn àwọn ìtìsíwájú tí a ti mú wá abẹ́ allah subhanahu wa ta'ala kí ó gbà sí ọ̀kan náà àwọn ọ̀jọ́sìn tí ó jẹ́ kí àtẹ̀mí àtẹ̀yìn kí a sọ̀rọ̀ láyé àti ní alkiyama. àmín. tí ó sì jẹ́ sábà bí àti pé gbogbo ohun tí a ń retí lóore kọ́lọ̀ ń jẹ́ kí ó tẹ̀ wá lọ́wọ́ pàápàá jùlọ nínú mẹ́wàá ìkẹyìn ti rọmọdọ́ọ̀nì yìí. bákan náà ni gbogbo àwa oní ọrẹ nípa abẹ́tò yóò ti tẹ̀síwájú a ní bùkátà sí kí a ka attendance ni ẹnìkan náà tó ti ṣe ribiribi lẹ́nu ìgbà tí à ń bẹ lórí ètò yìí ọjọ́bìnrin síwájú ká tó wọlé obìnrin mi náà tó ṣe bẹ́ẹ̀ nígbà tá a wọlé àní ohun a fún yín torí kì í ṣàwa ni ẹ̀ ń ṣe fún àmọ̀ yín ẹ̀yin lè mọ̀ wá àrójú yín ẹ̀rójú wa tàbí si rójú wa bóyá lórí ètò à ń fi àkókò yìí sọ fún yín pé jazakumullahu khairan gbogbo àsùntà yín ọlọ́nkọ́ba àṣà yín ní ẹ̀sìn dáadáa lórí gbogbo ibi tẹ́ ń ṣe lórí ẹ̀sìn torí kì í ṣe pé àwa ni ẹ̀ ń ṣe fún fúnra yín ọlọ́mọ wa fi du ẹ̀sán rẹ̀ mọ́ fi du yín níjọ́ gbòǹde alkiyama. àmín. sọ à ń sọ fún yín pé jazakumullahu khairan. naam lẹ́yìn eléyìí gẹ́gẹ́ bí àkòrí tí a wà ń bẹ̀ tá a fẹ́ fi mọ pàtàkì ìmọ̀ gbàmọ̀ràn àìtíjó yé wa pé ẹni tọ́lọ́wọ́n bá gbé kalẹ̀ fún wa tọ́pa gbogbo ìwà dáadáa ara àwọn ànábì ọlọ́run ọba papọ̀ sára rẹ̀ ìtọ́sọ́nà tí ọlọ́run fi rán wọn ọlọ́run kó pọ̀ sọ́dọ̀ rẹ̀ òun là ànábì wa muhammad sallallahu alayhi wa sallam torí gbogbo àwọn ànábì ọlọ́run pátá wọ́n wá jí sí ọlọ́run ọlọ́run wá pàṣẹ wọn pọ̀ okò fànàbì pé wá lọ dẹ́sẹ̀ wọn ládé ló fi fún ní alukur'an tó jẹ́ alákòótán nù gbogbo òwe ó sì fi àdéhìsì kejì rẹ̀ tẹ́kùn tá a bá wá tààrí nínú alukur'an a bá nínú àdìsí anabi muhammad sallallahu alayhi wa sallam. anabi wa júwe ìmọ̀ràn fún wa níbàámu síbi ọba adẹ́dà allah subhanahu wa ta'ala ti júwe rẹ̀ fún wa. àwa nígbà tá a ti sọ pàtàkì ìmọ̀ràn nígbà tá a ti mọ ìtumọ̀ rẹ̀ tán. bákan náà àwọn wo la consult yálà níbi àwọn ọsẹ ayé ọyà tó jẹ́ consultant ní lọ́sibítù ní ẹ̀ńtọ́sí guidance and counseling ní ẹ̀ńtọ́jà àfà ẹni tó jẹ́ ìyàwó wa àwọn tí ń bẹ lára wa àrípa ti mú tàwọn tó jẹ́ kí wọ́n kẹ̀ mú níṣẹ́ pé àwọn consultant ni àwọn eléyìí quality ta kàyín náà láfi chẹ́ẹ̀kì àwọn náà pé sẹ́ni tá a lọ bá tá a kọ́kọ́ gáìdì ẹni ni bákan náà làwọn tí ń bẹ lẹ́gbẹ̀gbẹ̀ wa bọ́yọ̀ kọ wa bọ́yọ̀ ìyàwó wa a ti sọ pé a ti ẹ̀ ní bùkátà sáwọn tó bá súnmọ́ wa káfọ àwọn ọ̀rọ̀ lọ̀ wọ́n kódà kọ́ jẹ́ pé a ti mọ̀ pé ohun tí wọ́n sọ ò lágbájá kàmí sí torí kara ń bi kára ẹni sí yìí àǹfààní bẹ́ẹ̀nbẹ́ fáwa tá a fọ̀rọ̀ lọ ẹni náà bẹ́ẹ̀nbẹ́ fáwa èsì fun fún na náà ki kí ó túnbọ̀ jẹ́ kí àárín wa ọlọ́run jẹ́ ọmọ tó a débi pé àpẹẹrẹ ìfọ̀rọ̀lọ́yàn ìbéèrè ìmọ̀ràn nípa àlámọ̀rí tọ́jà àlámọ̀rí gbogbogbò tí olórí yálà nínú ilé yálà nínú yálà ládùúgbò yálà nínú ìlú yálà ní ìpínlẹ̀ àbí lórílẹ̀‐èdè àyẹ̀wò tá a bá bára wa. látàrí báyìí àwa máa pẹ̀rẹ̀ wá fún wa lára nabi sallallahu níbi ohun tó ní í ṣe pẹ̀lú islam níjọ́ tó jẹ́ pé a máa ha sọ́kọ̀ islam ò ní dànù lẹ́nu ọjọ́ suluhu al-udaybiya afúnwalá pẹ̀rẹ̀ lánàá biribi tí ọ̀kan náà àwọn ìyá wa tí wọ́n kó báwọn afáwa pé ó kí ló kọ ìyá wa yẹn tó ká ti sọ kalẹ̀ torí pé wọ́n kàn ní àmọ́ fún yín àwa àti ìwọ ká ti ẹ̀ ha torí pé tá a bá béèrè béèrè tẹ̀ bá gbà ó lè padà jẹ́ kí ọjọ́ lọ ṣùgbọ́n kó lè jẹ́ àǹfààní ká fi refresh àwọn ohun tá a ti kọ́. náà káwá bá bi àyà tá a ti kà wọlé ká fi lẹ́ẹ̀kejì wá níbi ohun tó ní í ṣe pẹ̀lú àlámọ̀rí inú ilé wa. nítumọ̀ pé ẹni tí ó fẹ́ kí bóyá lè ṣẹ́ la ní àbínú ilé wa láàrin lọ́kọ láya àárín káwá wọ ẹni tó ga jù nínú ẹ̀dá tó pé jù lọ́pọlọ ẹni tó lọ́wọ́ bá kún tó sì tún sọ fún un pé òun yóò tó lè fẹ́ ṣẹlẹ̀ ìmọ̀ ọ̀dà àbùbọ̀ lábẹ́ pé wallahu ya'simuka minan nas tòun ti bẹ́ẹ̀ wàhálà ṣẹlẹ̀ tọ́jẹ́ kí wọ́n fẹ́ fi balẹ̀ ànábì jẹ́ sallallahu alayhi wa sallam ànábì wa padà sínú ọ̀rọ̀ tọ́lọ́wọ́n bá bá a sọ ọba adẹ́dàá أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن سورة آل عمران آية 159 بيت الله تن صفون النبي بي فبما رحمة من الله لنت لهم ó déédéé rí bó o ṣe rí kì í ṣe pé tírénì ẹnìkan fúnra àwọn ọlọ́run ọba ìdẹ̀ra wa la fi lè ọ́ fún wọn ìwọ náà fi ń lẹ̀ fún wọn torí pé kí ni law kunta fazzan ghalizal qalbi tọ́ ọ bá jẹ́ olójú ọlọ́kàn líle ẹni tí ò kóni mọ́ra nínú ọ̀rọ̀ tí ò kóni mọ́ra nínú ìṣe yorùbá náà sọ pé ojú là kọ́ tẹ ká tó tẹ́ni tọ́ ọ bá jẹ́ ní tí ọmọ tẹ ojú rẹ̀ fáwọn tó fẹ́ pè àbáwọn tó ń bẹ lára rẹ̀ nú ẹ̀sìn ẹnìkankan ò ni wọ́n lára rẹ̀ ṣùgbọ́n o mọ́jà wọn ò lè mọ́ ọ tọ́ bá ọ wọ́n sì ṣe wọ́n sọ àwọn àṣìṣe sọ́dọ̀ wa nabi sallallahu alayhi wa sallam fáfọ anihum kájú kò ń bi ilé ìfi wọn dáríjì wọn kò sì gbàgbé ẹ pé ò ní fi sùn wọn ní bìbí rẹ pé ìbò ṣe báyìí láàyè náà ni wọn fi sọ pé alhafu ju alẹgùfúrọ́ọ̀nù lọ ló fi jẹ́ pé nù mẹ́wàá kẹyìn nínú àdúrà tani bí ní àmọ́ sí alahuma innaka afuwu tuhibul afuwa fàfọ àná ọlọ́mọ́sá àti fẹ́ni kọ̀ọ̀kan wa yááfi wa mọ́fà àwọn ẹ̀ṣẹ̀ wa bí wa bákan náà wà nẹ́bì wastaghfir lahum tí wọ́n bá lọ yááfì wọn tán àwọn ẹ̀ṣẹ̀ wọn tí wọ́n tún ṣẹ̀ lọ́hùn tí wọ́n bá wọn béèrè àforíjì àwọn tó tún wá tún sí ọ́ta aṣọ yìí náà o tọrọ bá tún wá ṣẹlẹ̀ wasawwirhum fil amr mọ́ gbàmọ̀ràn lọ́dọ̀ wọn bí ohun tá sọ fún wa lánàá pé awsalla nabiyahu fi qawlihi sawwirhum wa tawakkal anínú ọ̀rọ̀ ọlọ́run ọba ọ̀sọ̀fà nẹ́bì pé mọ́ ọba wọn dámọ̀ràn tọ́ba sì tán bá ti fọ́n mọ̀ràn tán ọwá ní fàídà asamt tí wà níbi bá ti pinnu pé èyí ti ń ṣe ní báyálà nù mọ̀ràn wọn àbú nǹkan míì nínú ẹ̀mí rẹ̀ tó yàtọ̀ sí tiwọn fatawakkal ala Allah gbára lé ọlọ́run torí pé kíni inna Allaha yuhibbul mutawakkilin torí pé ọlọ́run ọba nífẹ̀ẹ́ gbogbo olùgbára lé lábẹ́ àyà yìí láti wá wò pé èyí gbọ́n tán èyí sì mọ̀ tán yóò bọ́ sọ pé ń tọ́ kọjú sẹ́nìkan ẹ̀yìn lọ́kọsẹ́ lòmíì ẹlòmíì òun ò tiẹ̀ rí i síbẹ̀ ni ó kọjú sí rí nǹkan ẹni ó kẹ̀yìn sí rí nǹkan ẹni ó kẹ̀gbẹ́ sí rí nǹkan ẹlòmíì òun ò tiẹ̀ rí fìrífìrí ọ̀ràn débi tí yóò fi lè sọ pé báyìí lọ gbọ́dọ̀ rí káwa lọ síbi ìṣẹ̀lẹ̀ ńlá tó sànẹ́bí sallallahu alaihi wasallam torí pé yorùbá náà sọ pé ẹni tó bá ti lóko òun làbùkù mọ́ wákàkiri bákan náà sì ni wọ́n ní ìjà ìlara kì í tán bọ̀rọ̀ nínú àwọn ọ̀tàn ẹnìkan ń bẹ tí wọ́n ń pè ní abdullahi ibn ubay ibn salul òun lọ̀gá àwọn munafiki anabi bá a lò pẹ̀lú àwọn àyàtà àti kàyí débi pé tábúrú rẹ̀ ṣe pọ̀ tó anabi gbìyànjú fún ọlọ́run sí lóhùn ọ̀gbà yóò jí àṣẹ rẹ̀ náà ni òun lè lérí gbogbo àwọn munafiki káwá di nǹkan kan mú o ìsọpẹ́ nìyí bá nẹ́bí lògbà tí wọ́n lè fún un pé orúkọ sọ̀hábà ni kò túmọ̀ pé káwá sọ pé àwọn sọ̀hábà níbi sallallahu alaihi wasallam wípé báwọn yìí náà wọ́n gba àdísì wá mùnáfíkì sì ń bẹ láàrin wọn èèyàn kan tí ẹnu kùn níbi àyà ìjà àkùnfàṣìkùn bìnàbàyè fàtàbáyànù torí pé ilé ilẹ̀ lómi òfin kó àdísì dànù ipa àfọkànbalẹ̀ sí wọn láà ìsọtọlọhún sọ alukurahan láàfin mọ́ rí fún ara àwọn tí ọlọ́run ó gbé dìde táwọn ọmọ jẹ́ mujadid ní gbogbo ọgọ́rùn kọ̀ọ̀kan ọdún àbí sẹ́ńtúrì kọ̀ọ̀kan báwọn kan ta dídì rẹ̀ pé seventy ni àwọn kẹ́ lọ́gọ́rùn kan ọdún ni èyí yòówù tó lè jẹ́ nu méjèèjì ọlọ́run gbé àwọn yẹn kan dìde tí wọ́n mọ yọ àwọn tí ò sí nọ́ọ̀rọ̀ ànẹ́bì tí wọ́n mọ jó yé wa pé ìdí tí ò fi sí mbẹ̀ ìdí tí ò fi sí mbẹ̀ lélẹ́yìí alhamdulilayi adúpẹ́ nínú islam òun náà lọ̀rọ̀ pé ńgbà ànẹ́bí wọ̀ lóun ẹ̀dínà wọ́n gbé òun pàdé ànẹ́bí ànẹ́bí sàdúrà fún un eléyìí ò ní ti pẹ̀lú àlùwàlá ká tó sẹ̀ pé ọ̀rọ̀ sọ̀láàt ká di eléyìí mọ̀ àwa tá a jọmọ kí ó bí irú èmi náà ọlọ́nkọ́ sànù wa nígbà táwọn rúurú ju ìbá fẹ́ dé. náà arákùnrin tá a pè ní abdullahi ibùnà ubay ibùnà salul nínú àwọn ọ̀tàn kan wọ́n ní òun náà ń bẹ nínú àwọn tó ń pé àwọn jọba medina ṣùgbọ́n gbà ànẹ́bí dé fúnkálukú rí wà wọ́n rí dáadáa rẹ̀ kónkálukú sọ̀kalẹ̀ pé ẹjẹ́ àgbéjọba ẹ̀sìn àti tọrọ bá ṣẹlẹ̀ gbogbo ohun tá ẹjẹ́ àgbé kakole muhammad sallallahu alayhi wa sallam lọ́wọ́ wọn àwọn kan ní eléyìí náà ń bẹ lára tiẹ̀ pé ẹni tí ò jẹ́ ìjọba mọ́nì bí ọ̀wá ṣe ní láṣeyọrí pẹ̀lú ògùn ọlọ́run èmi náà mọ̀ gbìyànjú láti dàjọba rẹ̀ rú láti da àlámọ̀rí rẹ̀ rú ó fẹ́ dalẹ̀ ànẹ́bì rú sallallahu alayhi wa sallam eléyìí ló bí ìṣẹ̀lẹ̀ ńlá tẹ́kọ̀ ìṣẹ̀lẹ̀ yìí òun ló gbé àwọn fírọ́kọ̀ àwọn síà àwọn tó le jù nù wọn torí pé oríṣiríṣi ni wọn tó gbé àwọn kẹ́kọ̀ọ́ nínú Islam nínú àwọn tó dẹ̀sìn rú ni wọ́n wà ìjọ síà nínú àwọn sect tó dẹ̀sìn rú ni wọ́n wà tí wọ́n fi ń sípèlé yàwá Aisha wọ́n á sípèlé àwọn sọ̀hábà yòókù náà wọ́n á pè wọ́n ló ń sìn náà bí yẹn bá ti pé ọ̀kan nù yàwá ànábì ló ń sìn náà ẹ mọ́ dáwọ́tì rẹ̀ káfíìrù ni torí pọ́ tako nẹ́sùn alukur'an ìṣẹ̀lẹ̀ yìí ló bí ìmọ̀ràn lànàbí wa lò ń fi lànà fún ànàbí sallallahu alayhi ló fi jẹ́ káwa ní àwọn tí ń dàrú láwùjọ wa a ní di ká tọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ yóò bọ́ sọ pé òkun kì í ká wà ruru. náà ogun kan bẹ tí wọ́n ń ogun gasuwa bani ní ọdún kẹfà lọ gẹ́gẹ́ bí wọn tí pàápàá jùlọ àti ọba jẹ́ pé yọ gbọ́jọ́ díẹ̀ ànábì ó ṣe bálọ̀tì fún wọn yọ ra pépà àbí nǹkan tó bá fẹ́ lò ẹni tó bá ti mú yẹ́ẹ̀sì òun ní lọ ìrìn àjò nígbà yẹn àti sọ nínú ọ̀rọ̀ ìrìn àjò ànábì pẹ̀lú ọ̀kan náà àwọn ìyàwó wọn táwọn méjèèjì tí wọ́n gba ẹ̀sìn ara wọn ogun àbí nǹkan ogun ara wọn sẹ́yìn ìyàwó Aisha lọ́lọ́run ní kọ́tẹ́lá ànábì níjọ́ ogun yìí ogun yìí nígbà wọn jà tán tí wọ́n ṣe wọn ó ṣe tán níbi wọ́n kójọ sí ìṣẹ̀lẹ̀ ńlá ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí àdámọ́ obìnrin torí pé ọ̀rọ̀ yìí gùn tá a bá ní ká máa ka ogbó násù rẹ̀ pàápàá jùlọ irú imam muslim wọ́n lọ gbé wá ti ń lọ bí abala bíi márùn ní hadith yẹn tẹni tí ṣẹlẹ̀ ṣẹlẹ̀ sí nàrétì rẹ̀ bó ṣe rí eléyìí ọkọ àwa obìnrin lẹ́kọ̀ọ́ àtàwa ọkùnrin àtàwa tá a jó lórí ilé àbó lórí ìlú àbí adarí ibikíbi tá a bá jẹ́ naam ìyá wa yìí nígbà wọn lọ ṣègbọ̀nsẹ̀ nínú ètò ọlọ́run ẹ̀gbà ọrùn wọn sọnù sáàsì mọ̀ pé àdámọ̀ obìnrin ọlọ́run ti júwe wá fún wa pé ẹ ẹ̀ lè fira yín wá àwọn obìnrin o àfọ̀sọ́gbéra làwọn o àyá Al-Kùránì ni. wọn ò wá rí mọ́ ló fi jẹ́ pé wọn náà tọ́ jẹ́ ọkọ ìyàwó níjọ́ tí ìyàwó rẹ̀ bá ṣàfẹ́kù góòlù rẹ̀ ẹ̀gbà ọrùn rẹ̀ tẹ́tí rẹ̀ tó wá bẹ̀rẹ̀ sí pé à ah, ẹ̀ eh, ta ló mú so wọn náà ọmọ ṣáájú ni o ọmọ ṣáájú ni òní pé yẹn sọ́wájú bẹ́ẹ̀ lọ ni torí pé ó pàtàkì lọ́dọ̀ wọn nínú àdámọ́tọ́lọ́ naam yàwá wá rí mọ́ wíwá nǹkan yìí káàkiri ó jẹ́ kí wọ́n pẹ́ débi pé wọn ò lè jọyìn àwọn yòókù tí wọ́n jọ ń lọ nígbà àwọn tí ń para lọlé ànábì náà ti lọ sallallahu alaihi wasallam kódà àwọn tí wọ́n gbé tí wọ́n ń wa ohun tó jẹ́ra kún mi àbí nǹkan ẹ̀gùn yàwá Aisha tó jẹ́ pé ohun tá à ń pè ní haudaj ń bẹ lórí rẹ̀ òun ni ilé tí wọ́n ra mọ́ kọ́ sórí àwọn nǹkan ẹ̀gùn tó jẹ́ pé òun ni ràkúnmí àbí ẹṣin ọmọ ọ̀fà tẹ̀lé wọn tó jẹ́ pé àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam nínú gàgá ni wọ́n máa wà kódà kìí ṣe pé ọkùnrin àti ọkùnrin tí ń wà àwọn ojókòó nùkún ní ẹ̀pẹ̀lú àwọn nìkan ọ̀dá wà ń bẹ̀ ni. náà ọwọ́ adi pé ìyàwó àìsàn ọ̀rọ̀ àwọn tí wọ́n jọ ń lọ mọ́ ọjọ́ ti lọ ọwọ́ àti rẹ̀ wọ́n náà pẹ̀lú ìrìn tí wọ́n rìn tí wọ́n fi ń wá nǹkan tí wọ́n ń yìí kódà níbi tí wọ́n wá sùn sí arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Sofwan bínú mu'atil asulami afakwani òun lòun náà wá pẹ́ tí bùkátà kan dé òun náà mọ́lẹ̀ tí òfin lè bá àwọn yòókù lọ òun lọ́wọ́ aróye pé a ah, bí òkun ṣe ń kùn tó yìí òun róye pé nìkan sùn ńlẹ̀ ìgbà tí ó débẹ̀ bí àwa ìsàlẹ̀ sọ pé nígbà tí ò tíì di kó wọ́n dàjà àbùbà àwọn lórí táwọn ò tíì di pé àwọn ń bẹ nínú ẹ̀há ẹnì ti rójú àwọn rí bó ṣe wá dọ́dọ̀ àwọn ohun tó ṣe náà ni inna lillahi wa inna ilayhi raji'un pé ah yàwó ànábì nìyí ẹyinjú ànábì nìyí wíwí tó wí bẹ́ẹ̀ yẹn bí táwọn sùn sí àwọn sì tají lójijì kódà yà wá búra pé àwọn ọ̀sọ̀rọ̀ míì lẹ́yìn ìsìrìjà àtúnṣe àwọn ni ó sì gbọ́ nǹkan míì lọ́dọ̀ rẹ̀ lẹ́yìn pé ó tẹ nǹkan ẹ̀gún rẹ̀ bá táwọn fi gun orí ẹ̀ títí fi ń fa lọ táwọn fi dọ́dọ̀ àwọn èèyàn yòókù ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ ṣe àmọ̀pẹ́ ní tí ọba lé ẹni jẹ́ ló fi jẹ́ kọ́wa náà wọ́n náà tọ́ jóbìnrin bẹ́ẹ̀ ọjẹ́yàwó àfa ọjẹ́yàwó ọba ọjẹ́yàwó ìyẹn ńlá àwọn tí ń bọ́ ọkọ rẹ sọ̀tá tí wọ́n fẹ́ kábùkù kó fi lè ń ṣe jòkó wọ wọn mọ̀ wá káàkiri gbóòrìnrìn ẹ̀tọ́ wọn ò pé ọ̀tọ́ kátó wá sẹ̀ pé wọ́n náà tún rìn létí ko àbùkù tó lè bọ́lá ọkọ rẹ jẹ́ tó lè kábùkù yí ọkọ rẹ kí ọ kábùkù yí wọn tó tún wá lè bá ọkọ àwọn tó bí ọ ìyàwó ẹ̀ṣà ò rí rúnrìn bẹ́ẹ̀ àti gbọ́dì ohun tó ṣẹlẹ̀ tí wọ́n rìn bí wọ́n ṣe rìn ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ yorùbá sọ pé ẹni tí ọba bani lórin jẹ́ kò ní kọ́ bá a ṣe bá a ṣe kọ́ so náà ni ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ yìí náà ìgbà tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ilé tí ìyàwó ẹ̀ṣà tí wọ́n yọ síbi táwọn yẹn wà lọ́dọ̀ àwọn ọmọ ogun igbe tí ó ẹnu àwọn tọ́jà àwọn mùnáfíkì nínú wọn òun náà ni pé háà wọ́n ti bára wọn sí i yóò ti yé wọn náà wọn lára kun ta àpò nsọfọ wa nàti yàwó àyíṣà pé wọn bára wọn bára wọn ṣe sìnà pé a ti sọ sọ wọn kọtọ bá jẹ wọn náà ni nírọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ sí wọn náà gbéra rẹ sípò bẹ́ẹ̀ wọn wá ń gbé information fún ọ pé ìyàwó rẹ àtẹnìkan ṣe sìnà ọ̀wá farabalẹ̀ ọ̀dàlérú ọ̀dàdúgbòrú ọ̀dàlúrú jẹ̀bẹ̀tẹ̀ wa gbọ́mọlé ọ lọ́wọ́ ànẹ́bí ò ṣe bẹ́ẹ̀ eléyìí náà sì ń júwe pé ànábì ọmọ kọ̀kọ̀ yìí sì ń júwe pé kódà ká jẹ́rìí ìyàwó wa táwọn kẹ̀kẹ́ bá ṣẹlẹ̀ kì í ṣẹ̀ṣẹ̀ kẹsẹ̀ náà ló ti mọ̀ ọ́ sọ fáwọn yẹn pé fọyọ́rọ́ kọjá bẹ́ẹ̀ kákẹ́kọ̀ọ́ yìí lára ànábì sallallahu alaihi wasallam láti fi rẹ̀spẹ́kì ìròrí àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yẹn náà báyà níyàn wọn dáa báyà wọ́n sì rí ohun tọ́jọ́ wọ́n wá ń pariwo káàkiri pé Sọfwan àti ìyá wa Aisha wọ́n wa ní bó ṣe ṣe inna lillahi wa inna ilayhi raji'un wọ́n ní fakhammartu wajhi bi jilbabi eléyìí náà kọ́mọ ọjẹ́kọ́ fáwọn tá à ń tó ẹ̀ eh, himar kọ́tìnà lè jẹ́ kínní kan ó ní fakhammartu wajhi bi jilbabi mo wá fi aṣọ mo fi aṣọ himar mi mo dààbò ojú mi tí mo ṣe gbóhùn rẹ̀ mo dààbò ojú mi lẹ́yìn rẹ̀ ni wọ́n á búra ìyàwó wa ní tòun ti bọ́rọ̀ yìí ṣe ṣẹlẹ̀ yìí bá a ti yọ síbẹ̀ ó ní fahalaka man halaka fi shani àwọn tí parun ó dé bá ìparun dé bá wọn látara ọ̀rọ̀ yìí ló fi jẹ́ pé ìyẹn mọ́ tara ọ̀rọ̀ ọlọ́rọ̀ sórí ibú látara ìṣẹ̀lẹ̀ yìí ìyáwájú yìí wá pé ìparun dé bá wọn kan látara ọ̀rìn mi kí ló tó ń kálukú ọ̀sọ́gbà rẹ̀ ká sọ ohun tá a rí níbà ká kóni dúró ká fi yòókù lẹ̀ ohun tá a bá rí là ohun tá a bá rí àìsọ bẹ́ẹ̀. nígbà tọ́rọ̀ yìí ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ìyàwó àìsàjò yé wa pé ọ̀rọ̀ yìí lágbára débi pé nígbà àwọn wọ̀lú àwọn délé ọ̀rẹ́ àwọn onífàṣàkéjì pé ìrìn àjò yẹn ó wíkìn àwọn àwọn ọ̀gbádùn nígbà àwọn délùú mẹ̀dínà ṣùgbọ́n nígbà àwọn délùú mẹ̀dínà abdullahi ibùdó ọba ibùdó salúlì yìí òun ní òun ní gbérúmọ̀ káàkiri ẹni tẹ́ ẹ pé lọ́gà yín lánàbì yín torí pé àwọn ọ̀rọ̀ rẹ̀ pọ̀ náà òun náà sọ fún ànàbì pé tá a bá dé mẹ̀dínà àwa tá a jọmọ ìlú ọmọ ọkọ àwa èèyàn bí èèyàn á lé àwọn èèyàn jáde àwọn tí wọ́n jẹ́ pé àtọ̀hún rìn wá ọlọ́run sì fún un lẹ́sàn-án rẹ̀ látàrí bẹ́ẹ̀ ìyáwá ní ọ̀rẹ́ àwọn àwọn ọ̀tí ẹ̀wọ̀n fún kẹ̀kẹ́ ń ṣẹlẹ̀ táwọn kẹ̀kẹ́ fì ní pé ànábì ti gbọ́rọ̀ yìí ọkàn ànábì bàjẹ́ ànábì ọmọ bí ó ṣe ṣe kò sọ fáwọn ṣùgbọ́n àwọn rí i pé ìsù kẹ̀kẹ́ ni kẹ́rìn téèyàn mọ́ ní fóbìnrin ẹni tánábì mọ́ ní fáwọn bánábì ti fẹ́ràn àwọn tó ọ̀rọ̀ àwà reduced ni pé wọn náà ń gbà mí ìtọkọ̀ rẹ bá gbọ́ nǹkan kan tí wọ́n ń react débi pé kò ṣe kọ̀pákúrú sọ́dọ̀ rẹ dáadáa bí ṣe máa ṣe wọ́n ti wò ó pé sínú ẹ̀rẹ̀ náà wá ti gbọ́ àti dọ̀tá ara wa ṣe bá aṣáájú ẹ̀dá nì. sallallahu alaihi wasallam. èèyàn ò sì ní gbọ́ ohun tí kò dùn mọ́kàn kára ọmọ ya ó ti rí bẹ́ẹ̀ kò tí ì rí bẹ́ẹ̀ ìyàwó àìsàn ni òun kẹrin kí bára àwọn òṣèyá fódìdí bí oṣù kan báni bá kẹ̀ ti dé ànábì wa sálámù sáà kó sálámù aleykum sáni bá sálámù sáà tán ànábì wa kàn béèrè ni pé báwo ló ṣe o báwo lára yín torí pé lára báni bí ṣe mọ́ béèrè yẹn pé kayfa tiikum kayfa tiikum so eléyìí náà wọ́n ní ẹ̀kọ́ tún wà níbẹ̀ náà pé nígbà míì kódà kọ́mọ́sẹ̀ yẹn bẹ̀ àádáyàwó ẹ ní pé àbí ká lo hẹ́ẹ̀ fún torí pé ànábì ọba sọ fún pé ọba lo kì í lásán bẹ̀ ó kì í ṣe jámọ́ o. látàrí báyìí anabi wa muhammad sallallahu alaihi wa sallam yàrá sábà ní ìgbà yẹn làwọn náà wá ń wò pé a ah, kí ló lè mọ ọsẹlẹ̀ reaction ọkọ mi change sí mi ni pé ìwọ náà nígbà tí ẹ̀kọ́ tẹ̀ ẹ̀jọ́ ọmọ ọ̀fẹ́ yín ni wọ́n ṣe dáadáa sí ọ tó di pé wà rẹ̀ ń change sí ọ oníkọ̀kẹ́hán wọn bá rí ọba kó bínú ọjọ́ àwọn obìnrin rẹ̀ tàn náà o yìí wá lágbára débi pé ìyàwó àyíṣà ni ìyá arákùnrin kan tọrọ yìí kàn òun náà tóun náà sì ń sọ̀rọ̀ yìí káàkiri tá à ń pè ní master of faf ìyá wọn lẹni tí wọ́n máa wọn lọ sí gbọ̀nsẹ̀ torí pé níjọ́ náà lọ́hùn ìyàwó àyíṣà wà ní ọmọ ọdún mẹ́rìndín ọdún mẹ́rìnlá ìyàwó àyíṣà wà tába di kakuléètì ẹ̀sọ́dún ta ní ogun yìí ṣẹlẹ̀ ogun ìbá ní so ìyàwó àyíṣà wà lọ́mọ ọdún mẹ́rìnlá níjọ́ náà lọ́hùn wọ́n wá ní níjọ́ náà kò tí ì sí ilé ìṣègbọ̀nsẹ̀ tó súnmọ́ ilé àwọn táwọn bá fẹ́ ṣègbọ̀nsẹ̀ lálẹ́ ní mọ́ jẹ́ òru ní sábà mọ́ jẹ́ ìyá másítọ̀ yìí ní mọ́ mú àwọn lọ ṣègbọ̀nsẹ̀ bí máa muslim ṣe gbé wá ní òrìwáyà wọn wọn nígbà táwọn máa lọ nígbà tára àwọn tiẹ̀ ti ń bọ̀ kó níbi àmọ́dé yẹn nìyá yẹn náà wà ń sọ pé ha ṣé másítọ̀ ò ṣe sí ọ̀fẹ́ ṣòfò ara rẹ̀ báyìí níbi wọn ṣe gbégbólóhùn yàrá sọ pé ọ̀rọ̀ tí lọ ń dá sí ọ̀rọ̀ yẹn wá sọ̀kì àwọn pé kí ni ìyá ọmọ lè mọ fi sọ̀rọ̀ ọ̀rọ̀ láńlá báyìí sí ọmọ rẹ̀ ìyá wa ní báyìí ni master in sọ àtàwọn èèyàn pé ìwọ àti sọfúwàn níjọ́ làwọn tó mọ̀ pé ee àṣẹ báyìí ohun tí ń béèrè àṣẹ lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam lélẹ́yìí káwá tètè lọ síbi tá à ń lọ gbàtọ́rọ̀ yìí wá ń lágbára ọkàn anabi ń dàrú anabi trust ìyàwó wọn ṣùgbọ́n báwọn ṣe ní pé pé òkúdùn obìnrin ni wọn náà fi wéra rẹ níbi táwọn ọkùnrin bá jókòó láwọn assembly káàkiri wọn náà mẹ́kọ̀ọ́ ń bẹ ọ̀gá lóko yẹ kò sómi tó wúlò kò sómi tí lè jẹri wọ́n sì lè jẹri tiẹ̀ ọkàn lè dákẹ́ kọ́lọ́wọ́n sàṣàánú wa ẹ̀yin ọ̀sọ̀rọ̀ ni wa tó ń gbàtọ́ bá fẹ́ bẹ̀rẹ̀ sí ròyìn tiẹ̀ náà a obìnrin rẹ̀ sí àní òun èso ń sìn náà kì í ṣe gbá kì í ṣàwò aláburú tóun ti wò ó pé ó gbó obìnrin ní ọ̀dà ó lè wò ó ni ohun tó ń mọ̀mọ̀ ìyàwó òun kìí ṣalágbèrè sọ̀fùwárì yìí náà gan-an nínú hadith yẹn pé kò sí ohun tó wọn ọba sí ńlé kìí wà nínú ilé kìí wọlé bọ́n ọba ó bá sì lọ rìn àjò mọ́tẹ̀ lóhùn lọ náà ni ìgbà wo la fẹ́ kí wọ́n ti bẹ̀rẹ̀ ẹrú bẹ́ẹ̀ tó wọn fi máa ru aburú sí sọ̀fùwárì àbíyàwó òun tí ó rìnrìn kò rìnrìn ìkáwà náà kárí pé ọkọ wa lè jẹ́rìí wa ìrìn tá ń rìn bọ̀ tẹ́lẹ̀ òun ni ó tí wọ́n lè fọwọ́ wa gbáyà. anabi sallallahu alaihi wasallam ọ̀rọ̀ yìí sàn lágbára sí ànábì wa wò pé ọ̀rọ̀ dìmọ̀ràn ní pé wọn náà tinú lẹ́rẹ̀ ń dàrú ta ló fi lọ̀ kó o tó léyàwó rẹ̀ jáde ọwọ́ á lè tán ọwọ́ á dalábùkù ládùúgbò tọba dìde odò pọ̀ fẹ́ pọn mi wẹ̀ ọ̀wọ́ ní lọ́n bá àwọn obìnrin tò ìyàwó ẹni ẹlẹ́ni tó ń wò létí ẹ̀ tòun ti fi ṣe ń dà á láàmú lọ́wọ́ akó yàrá wáyà ń fa mi sí òun rìn ọ lónìí ọ ẹ dákun ẹ pọn fúnra yín ọmọ mi ń ké ọwọ àpè àwọn obìnrin tiẹ ti jọra wọn lójú nìsín kí ti wò lè ṣe farada. ọdẹ ni ti ń dání oúnjẹ fúnra rẹ̀ bọ́ọ̀ ọba dání ọdẹ ti ń pòrí ilé olóúnjẹ wọ́n lọ́mọ ìtí yọjá èyí magíjá gbogbo ẹ ìdálábùkù láàrin àdúgbò. látàrí báyìí wò pé a ohun tó ṣẹlẹ̀ yìí kò tó kí n tí ì pé kíyàwó mi ọ nínú ìwáyà hadith yẹn wáàyí dúró fún ànábì náà fún di oṣù kan yẹn pé ọlọ́run ọ̀sọ́ àyàkálẹ̀ pé ọ̀nì àbáyọ ni fàdá àwọn rasulullah sallallahu alayhi wa sallam aliya mun abi talib ànábì wa pé ali ọmọ abi talib wàhálà tí ń bẹ lọ́kàn ànábì ń pa ọ̀rọ̀ yìí ń bẹ lẹ́mìí òun náà ànábì wa ni kí lórí sí ó tún pe usama bin zaid torí pé zaid ọmọ hariza òun ni ẹrú tíya wa Khadija rà tó gbé fànẹ́bì pé wọ́n mọ̀ra fún mọ́ darí àlámọ̀rí sọ fún wọn náà tí wọn náà kí ọ. ǹjẹ́ bọ́lọ̀ tiẹ̀ sí kẹwọ́ tó sì wò ó pé àsìkò wọn náà tiẹ̀ lè ra gbé tó o lè rọ̀ kadà èsì pọ́ rọ̀ fún òfin kọ́ mọ́ sanwó ẹ̀ díẹ̀ ìyá wa inú ta lè gbàgbé tó mọ̀ pé ní ìfẹ́ ànẹ́bí sallallahu alaihi wasallam. Zaidi ọmọ Arisa yẹn sàn kó òun ló fi obìnrin lẹ̀ tá ànẹ́bí fẹ́ tọ́lọ̀ ní ká ànẹ́bí ọ̀fẹ́. ko bẹ̀yẹn ká ń sallallahu alaihi wasallam. wa ọmọ ọmọ rẹ̀ Uzama bun Zaidi yẹn. Ànẹ́bí wa kùnú di gbangba ti ti gbangba. anabi sallallahu alayhi wa sallam anabi wa pe ali pé kí lórí wá yóò sì sọ̀kalẹ̀ ali radiyallahu anhu ali ni a ah, ohun tó ń rí ni pé ọlọ́run ọ̀fọ́nlẹ̀ mọ̀ wà anabi sallallahu alayhi wa sallam bákan náà wà nisa'u siwa'a kathiru ọlọ́run ọ̀fọ́nlẹ̀ mọ̀ pé bá tọ́ bá fi ilẹ̀ onírúbìn mí fẹ́ mọ́ so ẹ mọ́ kóra yín sínú yọnu àwọn obìnrin pọ̀ lẹ́yìn rẹ̀ tẹ́ bá kọ́ ọ lẹ̀ ẹ rọ obìnrin mí Usama bin Zaid ńkọ́ anabi bí òun léèrè òun ni ah òun ọ̀ma burú pẹ̀lú rẹ̀ òun ọ̀bá pé ká máa wòye. Ali wọn lálẹ́ nìkọ́dá ẹ lè béèrè lọ́dọ̀ arábìnrin ọmọbìnrin tí ń bẹ tóun náà jẹ́ bí àwọn tí ń ṣe bọ̀ yìí fà nẹ́bí sallallahu alaihi wasallam wọn kọ arábìnrin náà ní Bàrírà ìgbà tó wọn ti ẹ̀jú ìyá wa Aisha ó ní á ah, òun ọ̀ma burú pẹ̀lú rẹ̀ o ìwọ náà tọrọ bá ti ẹ̀ ṣẹlẹ̀ tọkọ rẹ fẹ́ gbàmọ̀ lọ́dọ̀ àwọn èèyàn àwọn tí ó gbàmọ̀ lọ́dọ̀ wọn yìí ṣé kò jẹ́ kí wọ́n ti máa burú mọ̀ ọ́ tẹ́lẹ̀ ah ó ní ọmọ kékeré ni kódà lẹ́yìn pé kó jẹun kódà tó bá jẹun tẹ́ńjọ́ nígbà tí ń júwe rẹ̀ ó lè máa jẹun lọ kí oorun ó sì máa kún tí ó sùn láì ní tì sanwó nígbà tí ń júwe ìyàwó Aisha pé sílẹ̀ ìlàwà pé a sì mọ pálapàla pẹ̀lú rẹ̀ láti ilẹ̀ kó tóó dè ah nígbà tóun náà sọ̀rọ̀ eléyìí Ali òun ní kánẹ́bí òfin ilẹ̀

tọ́ba fìlẹ̀ obìnrin pọ̀ tó rí mi fẹ́. nígbà orí bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa sallam anabi wa wò pé báwo láàṣì anabi wa gun orí mímbàr wọn lànà bí pé àwọn mùsùlùmí jọ anabi wa ni ya ma'shara al-muslimin gbogbo ẹ̀yin mùsùlùmí ó délẹ̀ o ma tashiruna alayya fi qawmin yasubbuna ali ma alimtu alayhi min su'i qat kí ni mọ̀nà tẹ́ fún mi nípa àwọn tí wọ́n ń gbé gbékúgbé káàkiri nípa àwọn àwọn èèyàn mi fámìlì mi nípa ìyàwó mi àti irú sọ̀fùwà náà tó náà súnmọ́ mi tó jẹ́ pé ìmọ̀ aburú kan àníbi ó ti síkì mọ̀ lọ́dọ̀ àwọn Ali àti Uzama bin Zaid ọtọ́ wá sẹ̀ kí gbogbo àwọn mùsùlùmí yòókù jọ pé kí lẹ́rí kí ni kí n ṣe fáwọn tí wọ́n ń gbégbé káàkiri nípa ẹbí mi níbi ìrìwáyà mi wọ́n lánàá bí ní tí wọn ò sì ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n ní eléyìí kò lékè bó ti yẹ pé ń bẹ́lẹ́mì ànábì pé ìyá wa ẹ̀sà ò ṣe sìnà sọ̀fọ̀wánà ọba ṣe sìnà ànábì wa ní kí lè rí sí ọ̀fọ̀rọ̀ lọ wọn ó fi lọ gbogbo wọn. wọ́n ní jọ́nà lọ́nù rìwáyà àti ìmáàmù muslim wọ́n ní bẹ́ẹ̀ ní alákùnkè òun dìde nígbà tí wọ́n ti mẹ́tí ń gbá fúrọ́ǹtì ńbẹ̀ ẹ̀ńtà pé ní abdullahi ibùnú ubay ibùnú salul pé wọ́n ànábì èmi ó tó wà ànábì nípa rẹ̀ jí ká gba eh, ni wọ́n náà ń gbé ànábìsá ni kí wọ́n ní sùúrù kí lẹ rí sí i lábẹ́ pé kí wọ́n ní sùúrù yìí lọ́jọ́ pípa táwọn ẹ bá ń gbàmọ̀ràn lọ́wọ́ àìkánjú tètè implement ìmọ̀ràn yẹn asiki advice lọ́dọ̀ eléyìí asiki lọ́dọ̀ eléyìí ló fi jẹ́ pé nùrù yàn nẹ́bi sallallahu alaihi wasallam kó lè jẹ́ kọfà wa náà nínú èyí tó gbajúmọ̀ nílẹ̀ yorùbá lọ́dọ̀ àwọn bàbá wa kódà táwa tiẹ̀ tún jogún rẹ̀ èyí tó máa pè ní mọ́díù so ẹ̀kọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gan-an ju báwọn yẹn ló fi jẹ́ pé ńgbà tí wọ́n múrò yàn nẹ́bí wá ń bẹ̀ wọ́n ní nẹ́bí yóò bí kò èrè lọ́wọ́ àìlà ayàtọ̀ sọ̀rọ̀ fún sọ̀fù wo ánìlìjà ni wọ́kọ̀ dì àtàwà kọ̀ fún yẹlínu bí ìdínlá ìná wáyà ànífò basi irú nẹ́bí irú mọ́ọ̀sìrò mọ́ta àti fún làwòdì mátòlì àtìláwò àlàátínú rahab àti fòun lẹ́gbẹ̀ẹ́ ni wọ́n ní anábìtá rí yẹn sallallahu alayhi nabiyyun bi ghayril wahyi la yatasarrafu tọ́rọ̀ bá ṣẹlẹ̀ láti jẹ́ pé Ọlọ́run ránṣẹ́ sànẹ́bì ànẹ́bì èyí tí kèé gba wájú yóò mọ̀ dóde kí Ọlọ́run òwì ni ànẹ́bì wa dúró ìsìkì ìmọ̀ràn ìsìkì ìmọ̀ràn kò pé kíyàwó wọn jáde kò sọ pé ń sìn náà ni torí pé lẹ́mìí ànẹ́bì mọ̀ pé ìyàwó wọn èso ń wọn ni ànẹ́bì rí yìí o bẹ̀gọ́ ìrìlẹ̀ wáyìí láyà tasarrufu tọ́rọ̀ bá dé láì jẹ́ pé Ọlọ́run bá ní báyìí ni ó ṣe ànẹ́bì ò ní ṣe wọn á ní sọfún anìlìjáni wọ́kọ̀dì yàtà wà kọ́fù kódà àwọn tó bá jẹ́ criminals àwọn ọ̀daràn tí wọ́n ṣe ànábì sallallahu alaihi wasallam ànábì jẹ́ kí ni sọfún ẹni tí wọ́n yá fi wọn tí ó pé ẹja fílẹ̀ wọ́n jọ nílọ́ọ̀tún wọn ní káwọn ọlọ́ọ̀bẹ ànábì ni kò fílẹ̀ torí kìí ṣèṣì nìyẹn ṣùgbọ́n ànábì lẹ́mìí ìdáríjì ànábì ni ẹ fílẹ̀ wọn wọ́kọ̀dì yàtà wà kọ́fù kódà ànábì o lọ́pọ̀lọpọ̀ ọgbà ìmọ̀ retí pé kí lọ́lọ́run ó kò ní tètè dájọ́ lórí ẹ̀ ìdájọ́ ọlọ́run ni ó lò. wọn yẹlínu bí ìdìnnìlá ìyínà wáyà ànífò ànábì àmọ́ lẹ̀ nígbà míì a sì mọ́ lé kókó ńgbà míì àmọ́ lẹ̀ láyè ibi tó yẹ kọ́ lẹ̀ a sì mọ́ lé kókó ńbi tó bá yẹ kó lè. a rí pati máyà wá fún wa pé ọlọ́run ní àwa la lẹ̀ fún wọn ọlọ́run ní ọ̀wá sọ fún gbàmílẹ̀ pé ojú méjì ni ojú ẹ̀dẹ̀ ń bẹ fún ànẹ́bì láyé ibi tọ́ yẹ a sì mọ́ lé kókó láyé ibi tọ́ bá yẹ kó le. wọn basirun olùfúnnirodun lànẹ́bì nadirun olùkìlọ̀ fúnni lànẹ́bì mufirun muta'atifun ẹni tọ́jẹ́ pé ohun tánẹ́bì gẹ́gẹ́ ní bùkátà sí a sì mọ́ pé ẹgbẹ́ e fún lágbájá torí pé bùkátà àti ẹ̀ náà tún bẹ àdébì mọ́ ṣe ìsáàrò èyí tó ga jù nínú ìtọ́ rẹ̀ pé ohun tóun náà ní bùkátà sí yọ múta àtìfún aláàánú ni bálọ̀ ṣe ròyìn àníbì fún wa náà ìparí sọ́tọ̀ alẹ́ mọ́rọ́ ni pé laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anantum harisun alaykum bil mu'minin. rahufur rahim suratu tauba. wọ́n ní ànábì taari suratu tauba wọ́n ní ànábì taatun wárí yẹn o la'udimatul atila'u wal atnu rahab ànábì yìí ànábì olójó ni òjò tí è ara nínú àti mẹ̀nẹ̀mẹ́nẹ́ tí ọmọ ni pé wọ́n fi ń júwe ọrẹ̀ ń ta ànábì kì tó pé gbàá bá kú fún ọ náà tẹ́lẹ̀ òní moore ànábì èsè bẹ́ẹ̀ kì í sèpọ̀ rẹ tí ó fún yàn tí ó wàá rojú ńgbà tó fẹ́ fún yàn wọn ni bákan náà ni pé wọlé àtinú rahab àtinú yìí wọn lọ́fẹ̀ẹ́ jẹ́ bí ààyè tí ràkúnmí máa kúnlẹ̀ sí ṣùgbọ́n tó ń gbà lérò ni pé ànábì jẹ́ ntí gbáyà rẹ fẹ́ ọjẹ́ ntí gbáyà rẹ fẹ́ ọláyà fi kọ́rọ̀ sí irú ẹ̀ lọ́sẹ̀lẹ̀ sáà ànábì ànábì wa ni ọyẹ Usama fún onímọ̀ràn pé ah òun ọ̀ ọ̀rọ̀ yìí wá lágbára débi pé nínú àkọọ́lẹ̀ wọn nígbà tí ìyàwó Aisha ń bẹ ànẹ́bí pé wọ́n iná ìyàwó Aisha padà gbọ́ àtọ̀rọ̀ tí ìyá Musta'in sọ fún ìyàwó Aisha fúnra wa ìyàwó Aisha lọ́wọ́ lọ́ba ànẹ́bí sallallahu alaihi wasallam pé a ah, ìwọ ànẹ́bí sallallahu alaihi wasallam sọ yọ̀ǹda fún mi kí mo lọ lé wa àtàdánù lé àǹtẹ̀lẹ̀kọ̀ ila ẹ rí i pé lára sùúrù àti mọ̀ràn ànẹ́bí yá bàbá mi àti ìyá mi gan jẹ́ ń lọ ọ̀dọ̀ wọn kí n lọ gbàmọ̀ràn káwọn bá sì ṣe torí pé sẹ́yìn mọ̀ pé ń jọ́ tọ́lọ́ ń kẹsàn fún ànábì pé pa àwọn ìyàwó rẹ̀ jọ ẹni tó bá fẹ́ dúró kó dúró ẹni tí ó bá mọ ọ lọ káyọ̀ǹda rẹ̀ ànábì náà tún kọ́ àyàwó rẹ̀ lẹ́kọ̀ọ́ ọmọràn pé tọ̀ báyìí lọ́lọ́run sọ pé fi lẹ̀ tẹ́ bá fẹ́ lọ ṣùgbọ́n o kó tó di pé ó mú kánú méjèèjì lọ gbàmọ̀ràn lọ́dọ̀ àwọn bàbá rẹ̀ àti ìyá rẹ̀ tí ìyàwó ẹ̀ tàbí sọ fún pé a ah, lérí ọ̀rọ̀ ànábì ní wàá sẹ̀ lọ gba ìmọ̀ràn ṣùgbọ́n eléyìí wàhálà tó dé yìí òun kọjá pé mọ̀jẹ̀ lọlé wa ìyàwó Aisha wa lọ sí ọ̀dọ̀ àwọn òbí wọn nígbà àwọn náà délé Abubakar náà sorí kọ́ ìyàwó náà sorí kọ́ àwọn náà mọ̀kọ́ máa wọn èso rìn kùnrin ṣùgbọ́n báwo láti mọ wá sọ tí wọn nípa ń gbè lẹ́yìn ọmọ wa wọn níbẹ̀ náà wọ́n wà tá Nabi sallallahu alaihi wasallam náà fi dé torí pé ọ̀rọ̀ yìí gùn tọ́pọ̀ a sì fẹ́ kí aráyé gbà náà wọ́n ní wọ́n bá yàwó àìsà tí ń banújẹ́ bàbá ń banújẹ́ ìyá ń banújẹ́ pé àbọ̀n báwo la ṣe wí ta ni ó fọ ọmọ ìyàwó àìsà wa ni òun fọlọ́ ń búra kódà wọn lànà níbi ń sọ fún un pé tọ́ba jẹ́ kọ́ bá ṣe lọ́hùn wọ́lọ́hùn láforíjì tẹ́kọ̀ bá ṣe lọ́hùn tó dúró ṣe mọ̀ pé lẹ́mìí tèmi ò ṣe ṣìnà ìyàwó àìsà wa ni nígbà tóun ò ṣe bẹ́ẹ̀ òun mọ̀ pé ọlọ́run ọ̀fọ̀ òun mọ́ ṣùgbọ́n àwọn ọ̀tí ẹ̀ mọ̀ pé àwọn pàtàkì ẹ̀jáwò rẹ̀rẹ̀ nílẹ̀ pé àwọn ọmọ káwọn pàtàkì débi pé ọlọ́run ló torí àwọn sọ ayà Al-Qur'ani kalẹ̀ èròǹgbà àwọn ni pé báyà nẹ́bí ilé ọlọ́run lè fi hàn nẹ́bí lójú oorun pé ìyàwó rẹ̀ ò ṣe zina lórí eléyìí tánẹ́bí wàá sọ fún ọ bẹ́ẹ̀ wọ́n ní òun ò tí ì yẹ́yìn padà àbí ọjọ́ yẹn ò tí lọ tí Allah subhanahu wa ta'ala wá fi wá sọ ayà kalẹ̀ láti fi fọ ìyá wa Aisha mọ́ inú suratu Nur ayà bíi mẹ́wàá òdìdí ayà bíi mẹ́wàá ọlọ́run sọ kalẹ̀ Aisha pé òun ò ṣe pé àwọn tó fẹ́ balẹ̀ ìwà nẹ́bì jẹ́ ni wọ́n ń gbérú ròyìn báyìí káàkiri a rí pé sùúrù ànẹ́bì sallallahu alaihi wasallam àti mọ̀ràn kò jẹ́ wọ́n kánjú kó wọ́n léyàwó wọn lọ kọ́ wá adijọ́ kí n gbọ́ bá lè lọ tó ń kú tí nọ́ọ̀sì náà ni mi tọ́ wá ní ẹ̀rọ àgbà wọn náà mọ̀ bẹ́ẹ̀ a rí i pé kò jẹ́ pé ànẹ́bì ò di alábùkù pé mọ̀ bẹ̀ ìyàwó rẹ̀ ìyàwó náà òun náà ọ̀dà alábùkù látàrí pé ó ń kálukú jọ fìmọ̀ràn lùgbèsè ayé wọn tọ́lọ́mù wa fi sọ àyà kalẹ̀ pé ń gbọ́ ọ̀rọ̀ yẹn jú tán abubakar siddiq òun ni a ah, master ìtọ́jẹ́ pé ń gbọ́ bùkátà lórí rẹ̀ a ah, mọ̀ jáwọ́ lọ́rọ̀ rẹ̀ lẹ́ni lọ́lọ́run sọ fún àwọn náà pé a ah, ẹ̀yin tí ó ní wàlà yàtàlẹ̀ olùl fọ́dìlì minkum wà sá àyùtù olùl kùrùbà tó pé fámìlì wọn ni pé ọtí àwọn atọ́sí wọlé nu pé ìtọ́sí dáadáa sí mọ́ ọlọ́run wa sọ fún abubakar siddiq pé wọn náà àkílódé alla tuhibbuna an yaghfira Allahu lakum ṣe wọn náà ọ̀fẹ́ kọ́lọ́run ọ̀sàforíjì ẹ̀ṣẹ̀ tiẹ̀ náà fún wọn ni ó ti lọ ó ti lọ nìyẹn gbogbo àwọn yòókù túbá ṣùgbọ́n ní tọ́lọ̀ nítorí ẹ̀sọ́ àyàkalẹ̀ pé walladhi tawalla kiburahu pé ẹni tó ń kẹ̀ gbé wọ̀ pé bí ọba bàjẹ́ kọ́ bàjẹ́ torí ọ̀tá tó ti ní sànẹ́bì tí sì ń fi ìfẹ́ hàn lójú lásán torí pé ẹjá wẹ nìyí ó kírun ọgbàwẹ̀ ọlọ sójú ogun ẹ̀sìn ṣùgbọ́n ó sì sórí ibú ọlọ́mọdé àsórí ibú. ọmọ rẹ̀ mọ aburú kéèyàn mùnáfìkì nínú ẹ̀sìn níjọ́ nínú àkọọ́lẹ̀ pé ọmọ rẹ̀ lọ́ọ́ bá nẹ́bi pé ẹ ẹ kírun sí i lára àrí lákọọ́lẹ̀ pé kódà Umaru ń sọ pé mọ́ lọ mùnáfìkì níṣẹ́ àwọn tó ti ṣe rẹ́kọ́ọ̀dù rẹ̀ ń bẹ̀ gbọ́n àánú ànẹ́bì látara pé ànẹ́bì tá à ń ròyìn rẹ̀ fún wa pé tọ̀ mú fìrún mọ́tà àtìfòn aláàánú ni. kódà aṣọ àbáyà ànẹ́bì sallallahu alaihi wasallam ọmọ rẹ̀ tọrọ wọn fi sìnkú rẹ̀. ọ̀tọ̀ ni kọ́tọ̀ kánẹ́bì ọ̀tọ̀rọ̀ àyà tọ́lọ́run sọ fáńdé ìpínpọ̀ tọrọ àforíjì fún ọ lórí seventy times ànábì ni ọlọ́run ṣe ó fún mi lẹ́sà ni pé èmi ọ̀ wá sí ju seventy lọ tòun ti bẹ́ẹ̀ ọlọ́run dìkílẹ̀ rẹ̀ pé èrò nẹ́ni ànábì kírun sí i la wọ́n fa so ànábì sí ànábì sàdúà níbi sàárè rẹ̀ tọ́tọ́rọ àforíjì fún bẹ́ẹ̀ bá sọ pé aláwọ̀fìláhù aláwọ̀sẹ̀bìtù tòun ti bẹ́ẹ̀ ànábì nìyẹn o lọ́fọ̀ wájẹ́ pé àwa ta àwa jẹ́ kankan lénìí ká mọ wá sọ pé àfa àwa àwọn ọ̀rọ̀ yìí burú ànẹ́bí ọlọ́run ní pé ọ̀sẹ̀ ànẹ́bí ó ṣe nìfà kù sẹ́sìn ànẹ́bí gangan wọ́n fa so ànẹ́bí sí ànẹ́bí ṣàdúrà fún ọlọ́run padà fún ànẹ́bí ń wọ́ ni pé mọ́ ṣe bẹ́ẹ̀ mọ́ o tìrù wọn bá kú fi wọ́n lẹ̀ lórí àlámọ̀rí wọn ṣùgbọ́n bò láńlọ́ mẹ́ gangan ni pé ẹjẹ́ á wo ìmọ̀ràn ló fi wá jẹ́ pé ẹ̀kọ́ ta kọ́ńbẹ̀ ni pé kì í ṣe pé gbogbo ìmọ̀ràn là á lò ṣùgbọ́n ọgbọ́ yìí ọgbọ́ yìí á rí i pé Ali a pé Ali lọ́lá nípò rẹ̀ lọ́dọ̀ ànẹ́bì ṣùgbọ́n mọ̀ràn rẹ̀ kọ́là nẹ́bí tẹ̀lé ti uzama bin zaid, ẹ̀ńtọ́jẹ́ ọmọ ẹ̀ńtọ́jẹ́ bọ̀yá nẹ́bí ẹrú tà nẹ́bí ra, ọ̀rọ̀ rẹ̀ là nẹ́bí tẹ̀lé gbọ́ kì í ṣe kó gbé e náà tálẹ́ òfin wá pé ọ̀sọ́fàlì pé ọ̀rọ̀ tiẹ̀ òwúlò ọ̀rọ̀ ti lágbájá ní tẹ̀lé ó dúró títí ó sì kó gbogbo ìmọ̀ràn yẹn lọ́wọ́ títọ́ lọ́wọ́ bá fi ṣe bàárọ̀ ìyá wa Aisha tó fi sọ àyà kalẹ̀ ló jẹ́ pàwọn náà tọ́rọ̀ bá ṣẹlẹ̀ tá a gbàmọ̀ràn lọ́tún a gbàmọ̀ràn lọ́sì awa àwa náà ti nímọ̀ràn ti wa nínú ọpọlọ wa yọmọ tó pé yẹn méjìlá bá gbàmọ̀ lọ́dọ̀ rẹ̀ ó di mọ̀ràn mẹ́ta ta ni. èyí tá a wá sẹ̀sà rẹ̀ náà àní kánjú lò àní kánjú lò àmọ̀ bẹ́lọ̀n lórí ẹ̀ lábẹ́ pé azamta fatawakali alala Allah tábàtì kwe pé ìmọ̀ràn tí wọ́n mú wáyé lè mọ̀fẹ́ ń bẹ̀ lọ́lọ́run torí pé kí ọ̀sàgbà àmọ̀ràn tá a fẹ́ lò torí pé lílò rẹ̀ ibi tá a fẹ́ kó gúnlẹ̀ sí ni pé kọ́ jẹ́ ayọ̀ fún wa ẹ̀kọ́ ni nínú gbèsè ayé anabi sallallahu alayhi wa sallam tá a bá wá wòye kì í ṣe bí eléyìí nìkan ọ̀pọ̀ nínú gbèsè ayé anabi àbíkàtà ẹ̀ mọ́sọ̀ àwọn sọ̀hábà tọkítọ́rọ̀ bá ti dé wọ́n gbà mọ̀ràn káwọ́ wá wò láwùjọ wa lẹ́nu àdáṣe mọ̀gbọ́n tẹ́ mọ̀mọ̀tán ní pàápàá jùlọ kódà wa tá a jẹ́ ọmọ kí ó bí irú tèmi àbáwa tá a jẹ́ àfa ká máa gbàmọ̀ lọ́dọ̀ àwọn tó bá jẹ́ pé àjọ jẹ́ akẹgbẹ́ wa ló fi jẹ́ pé a ní sin ẹ̀sìn ṣe a sì ní sàwọn èèyàn darí àwa náà tá a jẹ́ àwa onípò ká máa gbàmọ̀ràn pàápàá jùlọ ká wo àwọn nǹkan márùn tá a kà lánàá tó yẹ ká wò lára ẹni tá a bá yàn ní olùgbàmọ̀ràn ǹjẹ́ àwọn tá a yàn pé pa eléyìí ń jẹ́ kíníkan ní ń jẹ́ adviser ni sáárì nǹkan yẹn lára wọn ṣé kì í ṣe lébi tẹ́kùn tó fẹ́ jẹ òun lójú ó dúró tì wá ṣé ìṣẹ́ni tí ó dà wá lẹ́rù nù tẹ́kùn òdì ohun tá a gbé lọ́wọ́ láti ṣe dáadáa iná ẹni tí ń bẹ lẹ́mìí tiẹ̀ tá a bá ti fi ìtọ́nà ìtọ́ni ànábì sallallahu alaihi sí ọ̀nà nípa bá a sì mọ yan olùbádámọ̀ràn àbí bá a sì mọ gbàmọ̀ lẹ́nu wọn bá a sì mọ lòmọ̀ràn so ayé ò ní gún àlámọ̀rí ó sì máa dàrú látàrí báyìí ìwọ̀nba tí a mú wa láti fi kọ́ńpìlímẹ́ǹtì láti fi parí ọ̀rọ̀ lórí ń ta pè ní alùsáwárà lónìí iná ìlélẹ́yìí tá a fi bọ́ sínú àkórí ìsọ̀rọ̀ mi so àwa kí gbogbo àwọn tí wọ́n kó àwọn ẹ̀bùn fún wa alálùkùránì bíi mélòó kan tó tó àìsọ fún wa pé tíra isnu muslim ìhun tí ń bẹ lọ́dọ̀ wa báyìí ní í ṣe méjìléní ogún èyí tó jẹ́ yorùbá táwọn yẹn kó fún wa èyí tó jẹ́ ti lárúbáwá òun bẹ bóyá bíi mẹ́rin àbí márùn náà abẹ́lọ́hùn gbogbo ìgbà táwọn èèyàn tẹ́ fún bá ti ń sàǹfààní látara rẹ̀ ẹni tó kó mẹ́ẹ̀ẹ́dógún fún wa lénìí ní abdulwasi saudi boutique ní ìlú saki àti gbogbo àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ọlọ́nkọ́ba kún ẹnì kọ̀ọ̀kan yín lọ́wọ́ àti ẹni tí ń kún ètò lọ́wọ́ so gbogbo àwa tí a ti ń wò wá náà ní gbogbo ibikíbi tí a ti ń wò wá ọlọ́nkọ́sọ yín lẹ́sìn dáadáa báwa náà bá ti ń ṣí ààrẹ àwa náà ní àsìkí wa nìyẹn àǹfààní yẹn ọmọ dọ́dọ̀ àwọn èèyàn tó máa ti ń lò á mọ̀ gbẹ̀sán lórí rẹ̀ náà. wa ní ìpìlẹ̀ ọ̀rọ̀ pé tó bá di aago Ismail láti ìlú sí wọn mọ̀ bá wa sọ̀rọ̀ láàrin aago méjì àbọ̀ sí aago mẹ́ta tó bá tún wá di ọ̀sán ọ̀la bákan náà láti ìpínlẹ̀ Ògùn àwọn oníṣẹ́ Kọ̀mádín Yunus Akóredé àwọn náà tún mọ̀ gbé wa rìn ní aago méjì àbọ̀ sí aago mẹ́ta lọ́la bákan náà fún àǹfààní àwa tí a wá ní ìbéèrè kàbí kejì láti béèrè kì yá sí mọ̀ pé wọlé zero nine zero seventy seven seventy one eighteen eighty one. káwa yóò tún rẹ́dì kí bá a ta bá bí wá ń béèrè tá rí i dáhùn. àwọn ìdílé ń bẹ́ńlẹ̀ náà. Naam. Abdulwali láti Ìfàkín Anígbàtọ́láwọ̀n sí Jazakumullahu khairan. Wọ́n tún Jazakumullahu khairan. Ẹ ká fún yín ní ìbéèrè kan kí afáwà tán bá dáhùn rẹ̀ pé àwọn ni wọ́n gba Al-Qur'an. Mélòó ni àwọn ìpínwùn ta ní Ànábì sallallahu alaihi wasallam bá àti ẹ̀ka wọn ta ni wọ́n jọ ní ní Al-Hudaybiyah? sulhu Hudaybiya nǹkan mélòó ni wọ́n jọ kọ pé mọ̀sẹ̀ báyìí mọ̀sẹ̀ báyìí aṣọ yìí rẹ̀ lánàá àbá yẹ kó àká ló ń kà. afa àtọ̀ bóyá afa ti já lọ kó o lè rí ètò náà. wàhálẹ́kùn sọ́lá wàrà wàrà wàrà wàrà. ìyẹn ní ìgbọ́dọ̀gán náà zaki. nípa ẹ̀rọ ìyáàlè tata mọ́ pé ní ọ̀rọ̀ tọ́jú. ṣé ẹ lè ké sóra rẹ̀ sókè àti pé mélòó lè ẹ irun èwo lẹ pé ṣé ìta mọ kí lóru àbí. irun ìyáàlè ta ìyálẹ̀ta èyí tẹ gbàlérò ní irun duha àbí. duha ya, irun duha náà èyí tó rinlẹ̀ jù òun náà ni pé ádàdì rẹ̀ tó ga jù láwọn àkọọ́lẹ̀ òun náà ni pé kọjá rákà mẹ́jọ téèyàn bá wá lágbára ó lè máa fi wálẹ̀ tí tó fi dé báyà orí méjì báyà mẹ́rin lágbára rẹ̀ ká tàbí méjì ó sáré pé òun kí ẹ wá ní sí alẹ́ kíwò rẹ̀ sókè ọ̀sá burúkú ké sókè débi pé tí ìwà ọmọ ọgbọ jazakumullahu khair afawa jalil gbọlagadé jazakumullahu khair naam. nígbà tí a sì ń retí ìpè àwọn èèyàn wa nílé a ti ń fi àkókò yìí sọ fún wa. naam. adákùn kò wá kókò lẹ́gbẹ̀ẹ́ rédíò wa. naam. Wa aleykum salaam. Ẹ kúkúrú lẹ́gbẹ̀ẹ́ rédíò kọ́mọ̀jẹ́ pé wọ́n kọ́ ti ìpínlẹ̀ nítorí pé ariwo yẹn ń ti sọ̀bù wa ní tó bá fẹ́ pè wá. adé awa mẹ́rin láti lè ṣáájú. ẹ̀sùn kù lẹ́gbẹ̀ẹ́ rédíò yìí fẹ́. ẹ dákun ẹ̀kọ́ ti. ẹ nítorí ọlọ́run gbogbo ẹni tí ó bá fẹ́ pè wọlé inú ká mọ parí dìwà àbí ká mọ sùkúrò ní ẹgbẹ́ gbogbo àwọn tí wọ́n bá sì lẹ́bùn lọ́dọ̀ wa ẹ dákun tí a bá ti ń kó lórí ètò ká máa pè wá kan wá gba nǹkan wọn kọ́ mọ̀ jẹ́ pé a padà mọ̀ kó fẹ́ lómi náà. wàhálà orúkọ yín bí jẹ́ dín pé o. wàhálà orúkọ yín bí jẹ́ dín salaamaleykum. waaleykum salaam wa rahmatulah barakatu. naam an da yín lóhùn. so afáwa kan lórí platform ní facebook àwọn tiẹ̀ ti dáhùn ọ̀rọ̀ pé ta ni kí ló kọ ìyá wa tí ó fún anabi nímọ̀ràn pé kanabi ọlọ́pàá ẹ̀kún ọ̀fárí afáàná ń jẹ́ ọlásùnkànmí kìnnìkan bùnú rọ́ọ̀bì so wọ́n gba ìsinú muslim yorùbá ẹyọ kan. tí a bá ti kúrò lórí ètò ká wá sórí zero eight one eight seven ninety nine sixty one eighty nine nọ́mbà wa náà ni orúkọ mi ni ẹsì ọmọlára láti kìsì. bàbá ẹsì ọmọlára láti kìsì náà. ẹ sọlẹ. adúpẹ́ o. Ah, nígbà tí ẹ sọ lẹ́ẹ̀kan eh, nípa ìrun tí à ń kí ní kàràwì yẹn ah, ní òdùwà yẹn. ìgbàlẹ̀ ìgbọ́lẹ̀ kan dáadáa wọ́n á fẹ́ gbọ́ níṣẹ́ àti pé ìwé tí mo ní kẹ́ fún mi kẹ́ ló ti dín kọ́. <laughs> ọ̀dà àdá a ta sọ ni pé rákà rẹ̀ rákà mẹ́jọ rákà wa lágbára àti kí mẹ́jọ o fa o rin o le k'i kéré jù so látàrí bẹ́ẹ̀ kira anyi pẹ̀lú ògbọ́ ọlọ́run á bá fún báyà bàṣírù mi kéjì ìfún ah, ah, mi mi so wa wa. nígbà tí a sì tún retí àwọn èèyàn wa zero eight zero nam. Wàlékún sọ́lá àwọn àtúnṣe orúkọ yín mi tẹ́tí ń pè. Àwọn ọdún mẹ́jọ ọ̀rọ̀ ọ̀gbọ̀n. Naam nígbà tí a sì ń retí ìpè ẹ̀yìn yẹn wa ní àtìlé zero eight zero seventy five seventy seven eighteen eighty one nọ́mbà ẹlẹ́ẹ̀kejì nìyẹn. naam. wàhálẹ́kùn sára wà lọ́wọ́ orúkọ yín bí dẹ́kí ń pè. àìsàn mi sọ̀rọ̀ láti ìgboro. àìsàn láti ìgboro náà. kí ni ìbéèrè yín o. ìbéèrè mi lọ bá mi pé. àgbọ̀rọ̀ àìsàn mọ́ ṣùgbọ́n ìbéèrè. ìjọ́ ìsìnkú lámọ̀ sí ìrún àìdìbò àsìkò la lè jí ta lè gbàgbọ́ ààyè. Làlátì ìkọ́dírì. Àsìkò la lè jí làlátì ìkọ́dírì láti gbà tí torí pé òru bẹ̀rẹ̀ gbẹ́gbẹ́ bí àyàkùrá ti gbà fún ọkọ̀ wà á tí mùsùlùmá ìlàlẹ́ yìí. Nígbà tá a bá ti sínú tata àti kí Mágírìbì tán báyìí, òru ti bẹ̀rẹ̀ láti gbà yẹn kárí pé à ń ṣiṣẹ́ takuntakun nípa òru làlátì ìkọ́dírì. Ìbéèrè mi wá ni pé ṣé kìí ṣe Aisha tó wá gba àlùkò àlọ́dọ̀ wa lánàá ni Aisha tó pè wá, ṣé kìí ṣe wọ? Rárá. Tí ọba ti jẹ́ òun tó gẹ́gẹ́ bí o jẹ́ pé ọmọdé náà ni àyájẹ́ àyíṣà tó pè wá pẹ̀lú ògùn ọlọ́run tó bá lè wá pàdé wa níta gírafítì tá a bá ti ń jáde á fọ́n ní odidi alukóra nìkan. tó tá a bá ti ń kà kọ́lọ̀n kí ọmọ fi bí abọ́. nígbà tí a sì tún retí ìpìlẹ̀ yọ̀kan àbí méjì sí látọ̀dọ̀ ènìyàn wa nílé zero zero seventy five seventy seven eighteen eighty one naam ẹ ti wà pẹ̀lú wa o.

Wàlékún sọ́lá wọn. Alájà jíjẹ́ àti láti Èrúwa. Apọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn. Lọ́wọ́ ojú àtòrí rẹ̀. Ìbéèrè mi nìyí pé torí èmi mímọ wẹ̀ sí Tọ̀, mo á fẹ́ béèrè pé irú àdúrà wo ṣe láti torí àwọn àtàwọn sẹ́yìn ni alájà àdíjá tí ẹ ní àlùfáà lọ́dọ̀ wa bí ẹ dákun ẹ rí pé ẹ wá gbà àbí kẹrin èèyàn kan wá kọ́ àbáyín gbà àdúrà tí. níbo ni wọ́n ti rí yín ní Ṣakí. sẹ́ni ẹ bá ti dé Ṣakí kí wọ́n pe nọ́mbà wa. wọ́n ní nọ́mbà wa wọ́n ní nọ́mbà wa ta fún yín níjọ́ yẹn. ok ọ̀dà. lẹ́yìn bẹ́ẹ̀ ni pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ àdúrà tá a lè mọ̀ sí náà ni àdúrà tí yàwá Aisha tá nẹ́bí kọ́ wọn. Allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu anni tẹ́ka bá wa mọ̀ báyìí sọ yìí subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar wala hawla wala quwwata illa billah gbogbo àwọn tó jẹ́ àwọn àṣàrù bẹ́ẹ̀ ká mọ̀ sí lẹ́gbà tá a bá ti yan nẹ́fìlà so ọlọ́run kì í yọ gba àdúrà nìkan kan. ó oh, títí ọ̀la tí a tún mọ pàdé insha allah wal qudrati subhanaka allahumma wa bihamdika ashhadu la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي أرسل رسوله بالهدى ودين الهك ليظهره على دين كله وكفى بالله شهيدا يا رب إن الهدى هداك آوايا تك نور تعدي بها من تشاء ربك نور تهدي بها من تشاء